والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى أن القرآن والسنة جاء ما يبيع رأي لجاء يكون كتل النبي صلى الله عليه وآله وسلم أنا في ساعة الصلاة يقول رأي يعني كان نفارة جاء ما يقول رأي tí ká máa wà wòkọ́sí ànábì nínú gbogbo nǹkóhun tá à ń ń ṣe nínú ẹ̀sìn wa. ọ̀rọ̀ yẹn ni kí èèyàn jẹ́ pé èèyàn ń tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam látàrí ṣíṣe ní tànàbì ní kàṣì kàṣì máa pa gbogbo tó bá ní ká pàtì ká pàtì. torí pé lè gan ní ń tọ́ka sí pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah eléyìí tó ní kálukú fẹnu sọ tó fi jẹ́ mùsùlùmí eléyìí ní tọ́ka sí pé ìyẹn mọ̀ túmọ̀ rẹ̀ lódodo ó sì lápa nítorí tó bá sọ pé ashhadu anna muhammadu rasulullah mo jẹ́rìí nígbà nàbí wa muhammad sallallahu alaihi ìránṣẹ́ ọlọ́run tánàbí yìí pàṣẹ ọ̀tẹ̀ láti rẹ̀ yìí ní ọ̀ ṣe nǹkan báyìí ìwọ wá rọ́ọ̀lù iná ẹ̀ ló ṣe eléyìí òun náà ní wípé ìwọ ò jẹ́rìí pé ìránṣẹ́ ọlọ́run ọba ni nítorí pé tí ọba gbà pé ìránṣẹ́ ọlọ́run ọba ni nítorí dájú òun náà ní pé ò bá tẹ̀lé àṣẹ tó fi pa wá ò bá sì dènà sí nǹkan tá ànábì sallallahu alaihi wasallam tó ní kọ́ ọmọ sí tìbọ́n àwọn ọba ti pa wá láṣẹ lọ́pọ̀lọpọ̀ nínú Al-Qur'an wípé ká tẹ̀lé tà ànábì sallallahu alaihi wasallam nígbà míì ọ̀rọ̀ ẹ̀tẹ̀lé tà ànábì yìí máa wá pẹ̀lú ẹ̀tẹ̀lé tọ́lọ́ọ̀ gẹ́gẹ́ bọ́lá sọ pé yá ayyuhal ladina amanu ati'u Allaha wa ati'u ar-rasul nínú àyà kọkàndínní ọgọ́ta nínú suratul nisa ẹ̀yin olùgbàgbọ́ òdodo kí ló dé tó ti jẹ́ pé olùgbàgbọ́ òdodo lọ́lọ́run bá ń báwí àwọn lọ́lọ́run bá ń báwí níbi torí pààrọ̀ ní máa gbà tí ọlọ́run ti máa tẹ̀lé yàtọ̀ sẹ́ni tí yóò gbàgbọ́ lódodo báwọn bá gbọ́ àìmọye tí wọ́n ti gba àìmọye ojo tó rọ̀ sílẹ̀ ti fa báwọn bá gbà tí ọlọ́run wọ́n lè má wọ́n lè fetí pàlàbà rẹ̀ ọlọ́ni ẹ tẹ̀lé tọ́lọ́n ẹ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam báwo ló ti wá fẹ́ ọ tà o sì òdodo ni ọ ní Islam ọ̀rọ̀ wípé káká sùn káfẹ́yìntì máa ń pè ní Islam O sì máa wà lọ máa ṣeré àwọn wá báyìí wọ́n pọ̀ nígbà ayé ó tún wá pẹ̀lú pé tó bá ti tẹ̀lé tà nẹ́bì sallallahu alaihi wasallam ó ti tẹ̀lé tọ́lọ̀ tó bá ti tẹ̀lé tà nẹ́bì ó ti tẹ̀lé tọ́lọ̀ yorùbá nàbí sọ̀rọ̀ ọ̀fẹ́ nú nítorí òun fi ránṣẹ́ sí ló máa ń fi ń jíṣẹ́ ọlọ́run ọba sọ nínú suratul nisa ayé ọgọ́rin oní man yuti'ir rasula faqad ọlọ́run tó sọ pé wà á pé ar-rasula la'allakum turhamun nínú suratu nur ayà kẹrìndínlẹ́ ọgọ́ta ọlọ́run ni tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam ìránṣẹ́ wa kẹ́ ẹ lè bá àjẹni tó rí kẹ́ ṣà eléyìí túmọ̀ sí pé kò síbẹ̀ yẹn mà sí lè jẹ́ mùsùlùmí tó bá ti fi títẹ̀lé nàbì hapara tó bá ní títẹ̀lé tà nàbì ọ̀já ìjọba bó ńlá mú wọn gbadanu ní àjẹpá àlùjáná rẹ lọ ń gbádànù yẹn báwo ló ti fẹ́ wà àlùjáná má ti ẹni tá a fẹ̀sìn rán ẹni a fi fẹ́ràn tó sọ̀rọ̀ tó ní àwọn ètò lè wà dànù wà ń bẹ̀ èyí lè gbé yẹ̀wò wà ń bẹ̀ subhanallah ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ báwo ló ti fẹ́ jẹ́ mùsùlùmí ìgbà míì gan ọ̀nà tó lọ́wọ́ bá fi ń pàkíyèsí wa pé a gbọ́dọ̀ tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam òun náà lọ̀rọ̀ ṣíṣe àlàyé ìyà tí ń bẹ fún gbogbo ẹni tó bá kọ̀ láti tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam ọlọ́run ọba sọ nínú suratu Nur àyà kẹtàlélọ́gọ́ta onífẹ́lẹ́yàhdẹ́rì alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim kí wọ́n lọ sọ́ra o àwọn tani àwọn ẹni tí máa yapa sí àṣẹ ànábì Muhammad sallallahu alaihi wa sallam níbi kí fìtínà ṣe wọn tàbí kí ìyà tí tani tí ronyìn ọjẹ wọn subhanallah fìtínà ṣe wọn lọ́kàn wọn fìtínà rú èwo ló lè sí ẹni tí ń di apá tí ń takùtà nábì sallallahu alaihi wasallam àwọn fìtínà tó lè ṣe nínú ọkàn ó lè jẹ́ ìṣe kèfèrí sọ́lọ̀ ẹni tí máa ń yàtà títà nábì sallallahu alaihi ó lè ya kèfèrí ó sì lè jẹ́ ìjẹ́ mùnáfìkì ẹni tí ń yàtà títà nábì sallallahu alaihi wasallam lè yà mùnáfìkì ẹni tí sì ń yapa sí sànàbì sallallahu alaihi wasallam fìtínà tí ó sì ó lè jẹ́ àlùbídà àdádálẹ̀ kó padà di aládàádálẹ̀ ẹ̀yin náà rí ẹni pé gbogbo ẹni tí wọ́n ń takò sànàbì sallallahu alaihi wasallam ó ti ó ṣeéṣe kọjá kèfèrí ó ṣeéṣe kọjá mùnàfíkì ó ṣeéṣe kọjá aládàádálẹ̀ tọ gbogbo ẹ̀ náà kò sí nọ́mbà tó dànù gbogbo àwọn nọ́mbà yẹn. ọ̀hún àdàbùn ẹlẹ́yìn àbí kí ìyọ́ jẹ wọ́n nílé ayé ń bì ìyọ́ jẹ wọ́n nílé ayé ń bì nípa pé ọlọ́run lè ṣe wọ́n lẹ́ni tí ó padà bọ́ sọ́wọ́ pé wọ́n pa wọn wọ́n sì lè jẹ̀bi sófin tí wọ́n fi ká wọn lẹ̀ wọ́n sì lè di ẹni tó ṣe pé yóò tún jẹ̀bi sófin tí wọ́n fi tì wọ́n mọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìyàtọ̀ lọ tó lè tó lè tó lè kájú fi jẹ wọn láyé ń bì torí ẹ̀ ọlọ́run bá ṣe títẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam àti mímọ́ tẹ̀lé tó bá fi kọ́ wa ọlọ́run ṣe ní sábàbí o tí jẹ́ kéèyàn ó ìfẹ́ ọlọ́run tí èèyàn bá fẹ́ rí ìfẹ́ ọlọ́run pé kọ́ lọ́wọ́ bó nífẹ̀ẹ́ yẹn ọ̀nà tó gbà tó fi lè rélé yìí kò náà nìkan máa tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam kódà ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ yóò tún forí ẹ̀ṣẹ̀ jìn ọ́ gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ nínú àyà kọkànlélọ́gbọ̀n nínú suratu Ali Imran ọlọ́run ní qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni bí tó bá jẹ́ pé ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ń janú sọ pé ẹ nífẹ̀ẹ́ ọlọ́ a jẹ́ pé àmì ní ẹ̀yin ẹ sí àmì yìí káfí lè mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ọlọ́ lóòótọ́ tẹ́tẹ́bẹ́ òun ni ẹ yá máa tẹ̀lé tèmi ànábì sallallahu alaihi wasallam tẹ́ ń ti ń tẹ̀lé tèmi ànábì yuhbibkumullah ọlọ́run bó nífẹ̀ẹ́ yín wa yaghfir lakum forí ẹ̀ṣẹ̀ yín àtúmọ̀ akẹ́ni torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ànífẹ́ tó o bá mọ̀ pé o fẹ́ láti rí ìfẹ́ ọlọ́ọ̀ tó o sì fẹ́ láti rí àforíjì ọlọ́ọ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ rẹ ọ̀nà kan téèyàn á tọ̀ téèyàn fi rírú ẹ̀ òun náà ni kéèyàn máa tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kódà níbòmíì ọlọ́run tó fi hàn wá wípé téèyàn bá tẹ̀lé tànàbí sallallahu alayhi wa olúwa rẹ ti mọ̀nà àmẹ́ni tó bá kọ́ tiẹ̀ sọ́tàpá sí ìlànà rẹ̀ olúwa rẹ ti ṣìnà ọlọ́run bá ń sọ fún wa nínú sóròtú Nur ayà kẹrìnléní àádọ́ta oníwà ẹ̀ńtọ́pẹ́ ọ̀hún tàdẹ́dù tẹ̀bá tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam ẹ mọ̀ mọ̀nà o ọlọ́run tó wá sọ nínú sóròtú Qasas ayà àádọ́ta ọlọ́ni fa illam yastajibu lak fa'alam annama yattabi'una ahwa'ahum wa man adallu mimman ittaba'a hawahu bighayri hudan min Allah inna Allah la yahdi al-qawma adh-dhalimin ọlọ́wọ́ bá ní tí wọ́n bá kọ̀ láti dá wa Ànábì sallallahu alaihi wa sallam lóhùn lọ́mọ tọkọ̀ láti tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam ajẹ́ kíkún ló gùn lé ó ti gùn lé títẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ ìdí nìyẹn bá ti gbọ́ tẹ́lómi ọmọ sọ pé òun tó ń ohun ètò àlùsùnà àwọn ọmọ wa béèrè pé àlùkí àná àlùkínyàn ilé yìí tó ṣe pé ọ̀rọ̀ ọmọ pàkàtó ọmọ pọ̀lọpọ̀ lẹ́nu láti sọ pé àlùkíní kan làwọn àtọ̀ àdìdá àlùsùnà àlùbọ̀lálà àhlùl ahwa ìwọ̀lùbídà àwọn onífẹ̀ẹ́nu àwọn aládàáda lè lọ bí bá ti sọ pé èsì àlùsùnà àjẹpọ̀ ti di o ti bá wá ní ní tó lè mú ọmọ tẹ̀lé tiẹ̀ tó lè mú ọmọ dọ̀ lóhùn lọ́ọ́ mọ̀ dájú pé ìfẹ́nu wọn ni wọ́n o lórí ẹni tó bá lòun èsì àlùsùnà ahàlùkín ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله ẹnì kan ti sọnù bí ẹni tí ń tẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ jìnnà sí ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ ìmọ̀nà wọn látọ̀dọ̀ ọlọ ọlọ́tẹ̀lé ìfẹ́ẹ́nu rẹ̀ lọ́tẹ̀lé ọlọ́run lẹ́nì kan sì nà bí rẹ̀ ẹnì kan sọnù bí rẹ̀ inna Allaha la yahdil qawma adh-dhalimin ọlọ́run bá kì í fọ̀nà ọmọ àwọn alábòsí bẹ́ẹ̀ ni nígbà tó bá mú fìlà tó bá ti dé bàdí tó kó bàtà sórí alábòsí nìyẹn nítorí pé o mú nǹkan o gbé sáyè tí anabi tiẹ̀ ànábì sallallahu alaihi wasallam títẹ̀lé lọ́ọ̀kọ́ tẹ̀lé tẹ̀ ife tẹ̀lé tẹ̀ ẹnu ti ń bẹ nínú rẹ kíkọ̀ lọ́ọ̀kọ́ kọ́ tiẹ̀ òun ń ọlọ́run wa tún fa nírò wípé rere máa ń bẹ lára ànábì sallallahu alaihi wasallam fáwọn àlùmọ́ rẹ̀ òun lọ́lọ́run wa gbé kalẹ̀ pé njẹ́ ọba sí ẹ̀yin náà ẹ̀ má ṣe njẹ́ ọba jìnà sí ẹ̀yin náà ẹ̀ jìnà sí ọ̀yà àfi ntọ́lọ́mọ bá bá sọ wípé eléyìí tó ṣe òun onìkan la ṣe bẹ́ẹ̀ fún onìkan la gbà bẹ́ẹ̀ fún àgbàrú rẹ̀ fẹ́ lòun nínú àwọn nǹkan tó jẹ́ àyọkúrò nù torí ẹ̀ wọ́n bí àrìṣà bòbí ọlọ́ọ̀bù ẹ̀ǹhà léèrè nípa àwọn anábì wọn Muhammad sallallahu alaihi wa sallam àwọn fẹ́ kẹ́ ìròyìn wọn anábì fún wa anabi wa aisha wa ni kana khuluquhu al-Qur'an ìwà rẹ̀ gángan al-Qur'an أي فكأن النبي فكأن النبي صلى الله عليه وآله وسلم قرآن يتحرك النبي ده بيا القرآن ثاني لون gbogbo ń tọ́lọ̀ ní ká sí nínú alukoran ẹ bá fóònù àkọ́kọ́ ẹni tí ń ṣe títí mójútó tí ò fi gbà kan pàtì gbogbo ń tọ́lọ̀ ní ká ká pàtì ẹ fóònù àkọ́kọ́ ẹni tó pàtì tí ò fi gbà kan yà díẹ̀ tó ìwà rẹ̀ lalukoran bẹ́ẹ̀ lọ́gà tiwárì òun lọ́lọ́wọ́n bá ṣe ní ẹni àwòkọ́sì táàmù àwọn àwòkọ́sì rẹ̀ síbẹ̀ lọ́lọ́wọ́n bá sọ nínú suratul ahzab ayé àkọkànlélógún ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha kathira ọlọ́ni dájúdájú àwòkọ́sì wà fún yín o lára àránṣẹ́ wa annabi muhammad sallallahu alayhi wa sallam àwòkọ́ṣe yìí wà fún gbogbo ẹni tí máa ran kan lọ tó sì ran kan jọ gbẹ̀ndà òkèèyàn tí sì ń sì rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ àwọn ni wọ́n sàǹfààní lára àwòkọ́ṣe yìí torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé àwọn kan nínú àwọn mùsùlùmí àwọn olóríire àwọn dún ní àwọn ọmọ wà àwòkọ́ṣe ànábì nínú gbogbo ntànàbì bá ní ṣe àti ìtọ́ bá ní ká àwọn fi bẹ́ẹ̀ wọ́n wọ́n jẹ́ ẹni tó ṣe yí pé ó di ìlànà alukur'an àti sunna wọ́n dì mú torí bá méjì kọ́ torí ẹni tó bá mọ̀nà láàtọ̀ àti pé àṣẹ ọlọ́run ọba ní ẹ̀jẹ̀ létí ẹ̀ rẹ̀ tálàbá wà kò sẹ́nu ní ìtàlẹ̀ wà bí wa ìwà rẹ̀ ní kọ̀kọ̀ kì ọ̀rọ̀ rẹ̀ ní kọ̀kọ̀ yìí yàtọ̀ sí ètí ọ̀sọ̀ ní gbangba nítorí ká ṣe kìí yapa síwà sí máa hù kìí sẹni tó ṣe pé ìmọ̀lásá ní fi kọ́ ni òun gan alára òtí máa fi ṣèwà hù gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹ rí i pé ẹni tó bá mọ̀ ọ̀tọ̀ ni tí ìmọ̀ rẹ̀ sọ ọ̀tọ̀ ni tó wọ́n máa ṣe. báyìí bá wá pé ah, ah náà ń sọ pé ká ṣe báyìí ẹ̀yin náà lẹ́ ń pé ká má ṣe báyìí yọ sọ pé ah ebi yẹn agbára bíi tiyín náà lèmi náà ti máa wo ohun tí mo ń bá yín sọ ẹ má wò wá mi hmm, ẹ má wò wá mi ìmọ̀ bá yẹ pé ìmọ̀ mi bá ń wò yóò bá yẹ pé wà ah, mí ni ẹ náà dànù ní mi o subhanallah. tó wá pé àwọn eléyìí lọ́lọ́run á ní ká máa wà àwòkọ́sí sáwà náà gbé agbé nìyẹn sòṣùgbọ́n náà wọn kò ní ká wà àwòkọ́sí ẹnìkankan àfànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àbínú kí ni wọ́n ti fẹ́ wà àwòkọ́sí tiẹ̀ síbí wọn náà lọ ń ka ọ̀rọ̀ ọlọ́wọ́n bá fún wọn kó sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika kò ní tí ọba ti lè túbá ọlọ́run ní forí jìn ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ tí ọba ti tó ìṣẹ́bọsọ́nà téèyàn bá bá bẹ́ẹ̀ kú lórí rẹ̀ ọlọ́run lè ṣe àforíjìn rẹ̀ fẹ́ni tó bá wù tó sì jẹ́ pé ìwọ gangan náà lẹni tí ń kọ́ wọn ní kásẹ̀bọ̀ ìwọ gangan ló sọ pé tí wọ́n bá ṣe ẹbọ náà kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n gángan lọ ń kọ́ wọn ní gbogbo tí wọ́n fi takòtò lọ bí ká pàlùjà ní bí ká pe kínní kan rọ̀ hání àbí ká pe kínní kan àyè bí kó ṣe kínní kan wọn náà lọ́mọ pọ̀pọ̀ wọn náà lọ́mọ pògèdè ìwọ náà sì tún làáfà wọn náà tún ní ṣéwù ìwọ náà tún ní ìmáàmù a'udhu billah èwo wá ní káwọn èèyàn mú bẹ́ẹ̀ ó ní tó bá gbẹ́wò ìmáàmù wọ ìmáàmù lọ tó bá sì ti sábàǹtì ogun ó tún ti di àgbẹ̀dì ó ń di babaláwo a'udhu billah so ṣé gbogbo eléyìí náà ní ìsinyìí báyìí èwo wọn fẹ́ wá àwòkọ́sì lára rẹ̀ ńbẹ̀ mi tí ó wá jẹ́ pé ẹni tó bá wá àwòkọ́sì rẹ̀ sẹ́wọ̀n pé àti sórí ibú rẹ̀ yánu bákan náà ìwọ ló kà á nínú ayé al-Qur'an ló sọ pé ọlọ́run sọ pé wala taqrabu zina ẹ má ṣe súnmọ́ zina ẹ má ṣe súnmọ́ kò sọ pé ẹ má ṣe ṣe ó ní ẹ má súnmọ́ torí tó bá ní ẹ má súnmọ́ ó lágbára ju ẹ má ṣe lọ torí tó bá sọ pé ẹ má ṣe ó ṣe ká súnmọ́ bàbá sì súnmọ́ kò ní jẹ́sẹ̀ ṣùgbọ́n sọ pé ẹ ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn náà lọ kà á fún wọn wọn náà ló túmọ̀ rẹ̀ fún wọn tó láwọn èèyàn kúkú gbọ́ lárúbáwá wọn náà ló túmọ̀ rẹ̀ fún wọn nígbà tí wọ́n á túmọ̀ rẹ̀ fún wọn tán wọ́n wá wò wò wọ́n rí pé ah wọ́n bá gbẹ́bìnrin yìí mú ọ̀rà mú wọ́n bá gbélé mú ọ̀nà mọ́lẹ̀ wọ́n bá mọ́lẹ̀ àwọn ọmọ tó bí kalẹ̀ náà gan-an wọ́n bá yẹ kó ọmọ mẹ́ta lọ bá bí márùn-ún àbọ̀ nù wọn zìnnà ló fi bí wọn. subhanallah alazim ìdí tó fi jẹ́ márùn-ún àbọ̀ kò sáàbò èèyàn nítorí pé ọmọ ẹlẹ́ẹ̀karùn-ún ọmọ ẹlẹ́ẹ̀kẹfà yẹn ọmọ ẹlẹ́ẹ̀kẹfà yẹn wọ́n ti lóyún rẹ̀ tán nígbà wọn lóyún rẹ̀ gbọ́n náà zìnnà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wọn so ìgbì wọn ní ìgbì táwọn so ó lè sọ ọmọ di ọmọ aláàlì báwò gbogbo ọmọ tó ṣe pé wọ́n sòwò àti bíi láì jẹ́ pé ìgbì ti kọ́kọ́ wà láàrin ọkùnrin àti kó tó di pé wọ́n bára wọn lò gbogbo ọmọ tí wọ́n bá bí gbọ́n náà zìnnà náà ni wọ́n bá so ìgbì igi rọ̀ ni òfin ṣẹ̀rí àti wọn fi hàn wá gan pé tóbìnrin bá fi lé lọ́ lóyún lọ́nà zina tó wọn ò tiẹ̀ gbọ́dọ̀ so igi fún kó tó bímọ nígbà ọba bímọ ni wọn tó so igi lẹ́yìn náà nígbà tó bá rí pé àwọn ń zina wọn túbá ní tútú bò òdodo lẹ́yìn tóbìnrin bá bímọ ni wọn tó lè so igi torí pọ́lọ́n sọ pé wàhùn látò àmàlí ajaluhunna ìyàbọ̀ àná hamlahun àwọn aboyún ìgbà tiwọn tó tó tọ́ fún wọn ikú kọjá ikú bóyá wọn tó lè lọ́kọ míì lẹ́yìn ọkọ wọn tàkọ́kọ́ àbí wọ́n lè lọ́kọ lẹ́yìn zina tí wọ́n ṣe òun náà nìkan bímọ eléyìí lọ́dọ́gba jù nínú tẹ̀síìr táwọn olùmọ̀sọ. àkàràmọ̀kọ́mọ̀wá kí làwọn èèyàn fẹ́ wà òkọ́ sí rẹ̀ wọ́n tó dẹ́pẹ́ àpẹ̀gànníọ́ wọn náà ló sì ń sọ pé ọlọ́run bá ní wàlá yàgbẹ́tọ́ bàbùkùn bàbọ̀ kápá kan yín kọ́ mọ́ máa ṣe ẹ̀gàn apá kejì mọ́ máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dá ẹgbẹ́ wọn náà ló ń kà á fún wọn bẹ́ẹ̀ wọ́n sì jókòó lọ́dọ̀ rẹ̀ bọ́dà fi ìṣẹ́jú mẹ́wàá fi sọ̀rọ̀ pẹ̀lú ògo ọlọ́run gbogbo ìṣẹ́jú mẹ́wàá ẹ̀ wá òun ní tó bá fi lè mú ọmọ tùka kó tó di pé ìṣẹ́jú mẹ́wàá ń pe ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ̀ sọ. sòkè ni wọ́n fẹ́ wá òkọ́sì rẹ̀ ń bẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí nǹkan ń sọ nímọ̀ àtiwà tó ń hù ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí ó sì sọ pé ìwọ la tí wá sí fáwọn èèyàn kó ọmọ wà òkọ́sì lóríṣiríṣi báyìí ni ẹ ṣe ayé báyìí ni ẹ ṣe kínní ẹ mọ̀ mọ́ fọ owó ti jẹun ẹ mọ̀ pé owó òsì mú mi wọ́n sọ̀kò lọ́dọ̀ rẹ̀ owó òsì náà ló fi ń fi búrẹ́dì ẹnu owó òsì náà ló fi ń gbé tí ẹnu kí ni wọ́n fẹ́ wà òkọ́sì rẹ̀ ń bẹ̀ kí ni wọ́n fẹ́ wà òkọ́sì rẹ̀ ń bẹ̀ torí ẹ̀ wọ olùtẹ́tígbọ́ mi ọ̀wọ́n kíyèsí o ẹni wọn bá mọ̀nà látọ̀ onáàlà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì yìí olólùwọ̀n bá gbé kalẹ̀ fífi ká máa wà òkọ́sì rẹ̀ al-Imam Ibn Kathir rahimahullahu ta'ala nínú tafsiri rẹ̀ ní ìgbà tó dẹnu lé àlàyé nípa àyà yìí ó ní àyà tẹ rí yìí báyìí ọ̀sùlùm kabir ó ní ìpìlẹ̀ ńlá fìtẹ̀ ẹ̀sìn bi rasulillahi sallallahu alayhi wa sallam nípa pípa wà wòkọ́tì ànábì wa muhammed sallallahu alayhi wa sallam fi aqwalihi wa af'alihi wa ahwalihi nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ àti àwọn ìṣe rẹ̀ àti àwọn àṣe rẹ̀ àti àwọn àṣẹ rẹ̀ gbogbo dáná káwá òkọ́tẹ̀ ànábì sallallahu alaihi wa sallam ní ọjọ́ ogun Ahzab nípa sùúrù tó ṣe àmúmọ́ra àti ìfaradà bánàbí náà ṣe dúró lẹ́nu lérò orílẹ̀-èdè ẹ̀sìn Islam tún fi jẹ́ káwọn tó ní wọlé láti wá pa àwọn mùsùlùmí pakópa ànábì náà bẹ pẹ̀lú àwọn ẹni tí ń sọ ẹnubodè orílẹ̀-èdè ẹ̀sìn Islam Islam ti tún kọ́ wa bó ti ṣe jẹ́ pé sùúrù ànábì sallallahu alaihi wa sallam padà wá já sí rere ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti pa wá láti kíkà tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam kámẹ́sì ya pàṣẹ tiẹ̀ ní nǹkan bí ààyè ogójì nínú Al-Qur'ani alápọ̀nlé a ẹ̀mí ọmọ èèyàn bùkátà tó mọ̀ ní sí àti mọ̀ nípa ntọ́lọ́n fi rán nàbì sallallahu alaihi wasallam ọ̀gá ti bùkátà tá a ní sí ká jẹun lọ wàláhì tó bá yẹ àwọn èèyàn bá mọ̀ àwọn èèyàn ọmọ pọ̀ kọjá sísọ. So níbi tí wọ́n bá ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn pàápàá jùlọ níbi tí wọn ò ti fi ẹ̀kọ́ taná fáwọn èèyàn tí wọn ò ti fi epo bọ́yọ̀ tí wọn ò ti máa parọ́ lóko fáwọn ń ṣàlàyé ẹ̀sìn bùkátà tá a ní sí àti mọ ìlànà ànábì yìí sallallahu alaihi wasallam ó pọ̀ ju bùkátà tá a ní sí ká jẹ àti ká mu lọ nítorí pé báàbá ró ń jẹjẹ báàbá ró mi mú ọ rí i pé nítorí ìṣẹ̀lẹ̀ sí òjú ká kú lọ láyé ń bì ṣùgbọ́n títẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam tó bá fi lè bọ́ mọ́yàn lọ́wọ́ nǹkan tí ó ṣèyàn òun náà ní kí èèyàn jìyà èèyàn ó sì sórí ibú orí ibú láyé orí ibú lọ́la àgbéǹdàlù kìyàmù torí ẹ̀ ọlọ́run bá pa á láṣẹ ká máa wà wọ̀kọ́sí ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àjọsìn wa bákan náà ànábì sallallahu alaihi wasallam ọlọ́run tún pa wá láṣẹ ike ńgbà tá a ṣe ìjọsìn ká máa ṣe níbàámu pẹ̀lú bá nàbì ti ṣe ṣe àdéhùn tó mọ̀nà látọ̀ nídìí ẹ̀sìn yìí o àfikọ́ tẹ̀lọ́nà ànábì Muhammad sallallahu alaihi wasallam ló fi jẹ́ mùsùlùmí gidi ó rí ńgbà táwọn fi ṣe sọ láti ọ sọ fáwọn sàhábà onísọ́lù kama ra'aytumuni usalli nínú hadith tí imaamu Bukhari tó gbé jáde wáyé o ẹtiri bí wọn ṣe ṣe sọ̀rọ̀ ẹ̀yin náà máa ṣe sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí pé mi náà ṣe sọ̀rọ̀ àti tèmi bàbá ah, dúró lórí eléyìí a rí i pé ọ̀rọ̀ lọ rẹpẹtẹ báwo làwa ti ń ṣe sọ láti tura lónìí báwo lẹ ṣe ń dúró tẹ̀ ń bá ṣe sọ láti báwo lẹ ṣe ń tẹ̀ báwo lẹ ṣe ń forí kalẹ̀ ibo lẹ máa gbójú yín sí tẹ bá wà nínú sọlá kí lẹ sì máa fọpọlọ yín rò tẹ bá wà nínú sọlá kí lẹ mọ̀ tí wọ́n máa wí ní dúró kí lẹ mọ̀ tí wọ́n máa sọ rùkú kí lẹ mọ̀ tí wọ́n máa sọ tí wọ́n bá ń dàrú láti rùkú kí lẹ́yìn màtí wọ́n máa wí ní forí kalẹ̀ báwo wọ́n ṣe ń ṣe tashahhud báwo gan-an lẹ̀sìn ìsìláàmù kọ́ wa ká tọrọ gbogbo nǹkan bá ń fẹ́ lórí ayé àtàlùkìyàmọ̀ nù sọ́lá ibo la ti lè tọrọ rẹ̀ báwo la nàbì wa sallallahu alaihi wasallam ti bẹ̀rẹ̀ sọ́lá báwo ni parí rẹ̀ ẹ rí i pé hmm, ọ̀rọ̀ pọ̀ lábẹ́ ẹni ó fìdí rẹmi nídìí eléyìí pọ̀ rẹpẹtẹ nínú àwọn mùsùlùmí a rí i pé sọ́látù bàbá kọjọ́ tọ́mọ tọ́mọ ọjọ́ ti yá ẹ̀rí pé sọ̀láàtì ìmáàmù kọjá àwọn máàmù àwọn máàmù gan-an òun náà tó ara wọn yà pa ara wọn ànábì sọ pé sọ́lú máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sẹ́rí pé mò ń ṣe eléyìí bá ìmáàmù ọbẹ̀ ni tó sẹ́yìn ìmáàmù ọbẹ̀ ẹni tí ń dá ọba ǹjẹ́ àwa lójú kòkòrò bí láti mọ̀ nípa tànábì sallallahu gẹ́gẹ́ àti ṣe máa ojú kòkòrò táwọn èèyàn ní láti kó nǹkan lé ayé jọ ó ga kọjá ó ga kọjá káti ẹ̀ fi wé ìyànjú tí wọ́n ní láti mọ̀ nípa tànàbì sallallahu alaihi wasallam ìyẹn àwọn mùsùlùmí tẹ́wọ́ pọ̀lọpọ̀ nínú mùsùlùmí ni wọ́n mọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ lọ níbi tó náà wà nítòsí yóò sì kọjá lọ yóò rí kọjá lọ nígbà tó ti pọ̀rọ̀ báwí yóò máa tètè pé ọ̀kan náà àwọn sàhábà lò gbogbo ẹ̀sìn ló ń ti gbọ́ yìí ohun òbúkátà láti tẹ́tí gbọ́n tí wọ́n sọ̀rọ̀ àwọn ẹlòmíì ni wọ́n yà máa jókòó gbọ́ ilé yẹn lágbègbè tó ń kọ́ àyà àfitẹ́ bá rí ibi tí wọ́n ti ń jó tí wọ́n ti ń jójó fújì ibi tí wọ́n ti ń ṣèpàdé ẹlẹ́mu ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ àdánù ibẹ̀ lẹ́sìn bá rú wọn àmọ́ ibi tí wọ́n ti ń kọ́ wọn kọ́ lọ sọ ànábì sallallahu alaihi wasallam sọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn ò ní kópa níbẹ̀ kódà wọn tún máa da aláṣà wípé ìgbà tí èsè wípé àsùbọ̀ òdi rákà mẹ́jọ tí etí ṣe pé ìṣá yóò di rákà méjì kí ni tuntun táwọn fẹ́ lọ gbọ́n bẹ́ẹ̀ kí ni tuntun táwọn fẹ́ lọ gbọ́n bẹ́ẹ̀ á ah, irú àtàkàtà ń tẹ̀ bọ́ ọmọ Yorùbá jẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀ wọ́n máa ṣàlàyé ẹ̀sìn àsìnlà ẹ̀sìn téèyàn ṣe téèyàn fi rálẹ̀ jẹ́nà wọ̀ ẹ̀sìn téèyàn ṣe téèyàn fi wọná wọ́n mọ̀ wọ́n fi pípàlà bá rẹ̀ wọ́n mọ̀ fẹnu sáàtà rẹ̀ subhanallah subhanallah inú mọ́sálásí tí wọ́n wà wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lòdì sí nǹkan kan ń lọ sí ń lé láàrin mọ́gírèsì sí ìṣá kò ní nǹkan kan ń lọ sí ń lé lọ jókòó wo fíìmù àgbákò ìyálóde kan kan jáde bá náà ni nǹkan wọn lọ tí la lòun kò láyé tó bá gbọ́ ń bẹ̀ tó bá tẹ̀lé yóò wá gbọ́ fújì yóò gbọ́ fújì kú yóò wo fíìmù yálóde kú kí ló fẹ́ sọ fọlọ́ ọlọ́wọ́ sọ pé à báwo ni kí lọ ṣe káyìn tẹ̀ fi ń bọ̀ ọlọ́ àwọn fíìmù ni yálóde níbi tí ń ti lágbàá kó ká àlọ́ ànábì sallallahu alaihi wasallam sọ pé man mata ala shay'in bu'itha alayhi ẹnikẹ́ni ẹni kálukú bá kúlé lórí orí rẹ̀ lọ́lọ́run ti gbé dìde ń jọ ọlọ́run á gbé ọ lórí fóun wo fíìmù àgbákò ọlọ́run gbé ọ dìde lórí pọ̀ ń gbọ́ àwọn fújì ẹ tún máa rí àwọn kí lẹ̀ ń gbọ́ ganu àwọn rẹ́kọ̀dù ẹ mọ àwọn yorùbá nǹkan kíá bí àwọn ìsọkúsọ bí ọba tó mọ wọn ní orin tó dùn jù olórin tí ìsọkúsọ bá pọ̀ nbẹ jù orin tó pawó jù olórin tí rádaràdá bá pọ̀ nbẹ jù àkàràmọ̀kọ́mọ́lá ẹni pé rádaràdá wọn ń sọ lọ́rọ̀ kátàkátà wọn gbé wọn gbé sí ní fíìmù nínú àwọn orin tó ń kọ náà bí ká fi hòhó bí hàn bí ká máa fi hàn fọ́ǹtì mọ́ra wọn lọ́ wọn níjò wá làṣà yorùbá náà tiẹ̀ wá bàjẹ́ dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ gbẹ́sìn yìí níjò làṣà yorùbá náà di rádaràda. akramakumullah ṣebí ànábì sọ pé khudu anni manasikakum ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ṣe hajj látọ̀dọ̀ mi ṣebí ọ̀pọ̀lọpọ̀ ń lọ sí hajj lónìí ṣebí ọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn máa dára wọn ká níbi wọ́n máa rí dáhùn ọkàlẹ̀ rólódò bíi tiẹ̀ torí pé ó ti jẹ́ èèyàn funfun tí ń fẹ̀kẹ́ ra lẹ̀kùn lọ́nà bá máa fẹ̀kẹ́ gbó lẹ̀kùn wípé bóyá tí wọ́n lè má lùbáríkà mú wálé àkàràmọ̀ kó mo wá ọ̀pọ̀ àìmọye irú wọn òun náà ni wọ́n máa mú tówẹ́lì kan tí ó fi sọ́run wọ́n máa wá fi nu gbogbo nǹkan lónìí tówẹ́lì àlùbáríkà nù bóun bá ti délé àwọn ọ̀rẹ́ lómi gbogbo èèyàn máa ó yẹ káàánú owó rẹ ó lè sí ọ nítorí pé kọ̀ rọrùn torí ànábì sallallahu alaihi wasallam àkórí gbogbo ẹ̀ wọn ni man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ti sẹ́kàn ní díẹ̀ sìn yìí tí èsì àwọn alápá láti kó sí ọlọ́run ọba dànkan rẹ̀ lù láyà ni o al-imam al-bukhari àti muslim ló gbé jáde bákan náà ànábì ni man raghiba an sunnati falaysa minni ẹnikẹ́ni tó bá fi lè kọ̀yìn tọ́tàkìtì pàkọ́sí súnà mi tó lóun ọ̀fẹ́ kò lè jọ́kan nínú àlòmà mi ọlọ́run dákun má yọ èmi pẹ̀lú rẹ o nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run kó túbọ̀ sí mi pẹ̀lú rẹ lẹ́ni tá a fẹsẹ̀ wọn ni lẹ́sìnsìn sórí ìlànà alukur'ani àti sunna wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.